الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اتقوا الله تعالى واعملوا صالحا واعلموا أن ربكم قد جعل لكم من كل ضيق مخرجا ومن كل عسر يسرا وكل ذلك برأس الأمر وكل ذلك برأس الأمر ألا وهو التقوى وما أدراك ما التقوى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له من أمره يسرا أيها الناس إنه ما من مخلوق وما من دابة في الأرض إلا وهو ساع للحصول على رزقه فمنهم مكثر ومنهم مقل وذلك بتقدير من الله تبارك وتعالى وتدبيره ولكن أيقن يا عبد الله أنه ما من دابة في الأرض إلا على الله رزقها قال تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها نعم ضمان الرزق الإلهي موجود ولكن التسوية في الرزق لا ضمان له وذلك لابتلاء الخلق ولكي يسير نظام الدنيا ولكي يسير نظام الدنيا وإلا فلا قال سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إذا فالحياة ابتلاء ومن أحسن فيها نجا ومن أسرف فيها هلك واعلموا يا عباد الله أن ربكم لا يضيعكم أن ربكم لا يضيعكم أن ربكم لا يضيعكم ولكن أنت أيضا لا تضيع ربك نعم زاد الغلاء فيما يحتاج إليه الناس جميعا من بنزين وكهرباء وهذا الغلاء قد أوقع بعض ضعاف الإيمان في قلق والبعض منذ إعلان الغلاء زاد مرضه وارتفع ضغطه وتكدرت حياته ولكن المؤمن كلما جاءه مثل هذه الفاجعة لم يطلق لسانه في السب واللعن واليأس بل يكثر من قوله تعالى حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل فوالله إن صدق حسبه ربه وكفاء مؤنته ويسر له أمره الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل اللهم يسر علينا أمورنا واكفنا شرار خلقك وأصلح أحوالنا وسدد أمور أولياء أمورنا واجعلهم رحماء شفقاء لطفاء إنك على كل شيء قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا وآله وأصحابه أجمعين وبعد أي مسلمين أدودوا لكم يا سلمني ìjẹ́ká tó bẹ̀rù ọlọ́run ádẹ́mà sí tẹ̀lé rẹ̀ kálọ̀ ọmọ yìí tó olúwa wá yìí ọba tó dá wa yìí òun náà lọ dá ẹ̀rọ òun náà ló sì dá ìfọ̀pẹ̀pẹ̀ òun lọ dá ẹ̀rọ òun náà ló sì dá ìpọ́njú ṣùgbọ́n ẹ lọ́mọ yìí pé ọba tó mú ìpọ́njú wá ọmọ solúsà wá fún un ọba tó mú ìnira wá ọ̀nà àbáyọ wá fún wa ẹ̀ ọba yìí ó àbáyọ fún wa ní gbogbo ọ̀nà tí nǹkan bá ti lè mọ́ wa ọkàn náà ó sì rọrùn fún wa ní gbogbo ọ̀nà tí ìṣòro bá ti bá wa ọ mùsùlùmí ni nǹkan gbangba táà máa ń fún wa ní gbogbo ìgbà táà sì máa ń tẹnumọ́ ka ọlọ́run ọlọ ọba kí ìbẹ̀rù ti ko ọlọ nínú alukur'an láyìn máa yẹ ọ̀nà àti ma máa yẹ àyè ati ní àyè máa yẹ àgbékalẹ̀ ọlọ́run ọba ni mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ òdodo tẹ́ ẹ bá ti ń bẹ̀rù ọba èmi tí mo yaj'al lakum furqan gbogbo ọ̀rọ̀ bá sọ pé wa man yattaqillah yaj'al lahu makhraja àwọn onímọ̀ àmà túmọ̀ ayá yìí púpọ̀ pé ọlọ́run sí lọ́nà àyàn fúnra ẹni torí pé ààyè sharfu lọ́wà ààyè mọ́jẹ̀mú wa man yattaqillah ẹni tẹ́ni tí bá ti ń bẹ̀rù ọlọ́run sọ wá wà ní ẹ̀fín bẹ̀rù ọlọ́run ìgbìtọ́ra wà ní ẹ láti nǹkan bí àìmọye ọdún sí wàmẹ́ bí sùn rẹ wò kò sí bẹ̀rù ọlọ́run lára rẹ ọlọ́run ti sọ pé wa man irú ẹni tó rí ọjẹ́ ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni dúdú ni ọ́ ni funfun ni ọ́ ni lárúbáwá ni ọ́ ni elédè ní ìná ni wà máa ń yẹ sàfìlà ọlọ́run ò sọ pé yàgbé ìran báyìí gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kíní nínú ẹrù ẹ̀ kí ni nǹkan náà ìbẹ̀rù ọlọ́run yẹ kí aláwo makhraja ọlọ́run ní gangan ni màá fún ní solúṣàn èmi ni màá bá sọ ní abáyọ sísòrò ayé ẹ̀ sísòrò ẹ̀sìn ẹ̀mí ni màá ṣe fún ọlọ́wọ́n bá lọ́ta dín bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá yìí sí ìyá dín rẹ̀ padà ṣùgbọ́n ìwọ nìkan ní kọ́ yára rẹ̀ wò sọ bẹ̀rù ọlọ́run àti kì fún wa pé kí ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run òun náà ní gbogbo ààyè tọ́lọ́wọ́n bá bá ti ní kọ́ ọmọ dè bẹ́ẹ̀ kọ́ ọmọ sá fún bẹ́ẹ̀ gbogbo ààyè tí ànábì wa sallallahu alaihi wa sallam tó ní àgbọ́dọ̀ rí mùsùlùmí ń bẹ̀ tó bá ti ń sọ níbẹ̀ ọmọ bẹ̀rù ọlọ́run wá àwọn ọmọ yẹn tó ti fẹ́ nù rẹ sọ lónìí tó jẹ́ sí pé nǹkan tọ́lọ́ ní ẹmọ́ di bẹ́ẹ̀ wà máa yẹ sẹ́fì láà ẹ̀yẹ ṣe àlìláhùn ọmọ àkọ́jọ́ ọ̀nà àbáyọ fún wa náà ní pé jìnà sí gbogbo nǹkan mọ́sí tọ́lọ́ ní amọ́sí tọ́nà bí ní amọ́sí sallallahu alaihi wa sallam ọlọ́run tún gbé ní ìkalẹ̀ fún wa tó jẹ́ sí pé ìbẹ̀rù ọlọ́run yìí tọ́rọ̀ bá dójú bó lẹ̀sìn rí ó ti dá ní tí wọ́n máa fi parí ọ̀rọ̀ náà ní pé ìtàkìlà bẹ̀rù ọlọ́run àyìn bí wọ́n ní kọ́ bẹ̀rù ọlọ́run àti wọ́n fẹ́ títí ọ dá wọ́n náà wáyé ara rẹ̀ wò sọ bẹ̀rù ọlọ́run lára aṣọ tó wọ̀ sọ bẹ̀rù ọlọ́run lára ọ̀rọ̀ tó ń sọ jáde sọ bẹ̀rù ọlọ́run lára nǹkan tó ń kí ìbẹnu ẹ̀ sọ bẹ̀rù ọlọ́run ọba lára àròrí ẹ ẹlòmíì ìrokúrò ní balágbárí ẹ kò ró dáadáa bí sọ́mọ́ni pé wọ́n máa yẹ sẹ́fẹ́lá ọlọ́ni tí bá tó ń bẹ̀rù يجعل له من أمره يسرا èyí lágbára o ọlọ́run ní tọba tí ń bẹ̀rù ọlọ́run ọba ìrọ̀rùn láti fún ẹ gbèsè ayé rẹ wà easy ọmọ báyìí ojú ọlọ́wọ́ irọ́ kìí ṣe wọ̀ tó níbẹ̀rù ọlọ́run ọ̀tẹ̀ tẹ̀ ìwọ́kọ́ ọbẹ̀ ṣe tẹ̀ ìwọ́kọ́ o wọ́n ní kìí ṣe é ṣe kìí ṣe lọ́dọ̀ tiẹ̀ yóò ṣe ṣe lọ́dọ̀ tiẹ̀. bàmọ́ yẹn tẹ́fìlá ọlọ́ni sọ ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù èmi ọlọ́run yaj'al lahu min amrihi ọlọ́run tó ní amrihi ọ̀ràn alẹ́ ayé rẹ àtọ̀ràn ẹ̀sìn rẹ ìbùn yóò tún ran ọmọ ẹ wọ́kọ́ tọmọ ẹ wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run ní yaj'al lahu min amrihi yusra ọmọ rẹ ọ̀dà wọ́n bẹ̀rù ọlọ́run wọ́kọ́ darí ìyàwó rẹ bí kọ́ kọ́rọ̀ fún ẹ àbí kọ́ dáa fún yaj'al lahu min amrihi yusra yọ́rọ̀ fún ilé iṣẹ́ rẹ̀ ti gbóná tí ò ṣe ṣe ní ìrọ̀ ni ọba bẹ̀rù ọlọ́run yaj'al lahu min amrihi yusra gbogbo ọ̀nà àtijẹ́ tí ò rọrùn fún yìí ìwọ náà lọ ń fà tọ́fẹ́ ọlọ́run ni ìwọ sì tọ́lọ́run bí èèyàn bá tèèyàn gan láyé àwọn èèyàn ń ṣe tiẹ̀ àbí bẹ́ẹ̀ kan ah mi ò lè gbàgbé ẹ o ah ó ṣe dáadáa fún mi ìwé ẹ̀dẹ́ ènìyàn ni ọ̀wá máa lọ́ọ̀ ọwọ́ lè fi dáadáa fọ́lọ̀nkọ́lọ̀ ọmọ àwọ̀ ẹ̀rùn wọ̀lá ìgbésí bẹ́ẹ̀ ọwọ́ alókù wà máa yẹ tẹ́kìlá tàbá tó bẹ̀rù ọlọ́run yẹ jẹ́ aláhù min amri yusra ọlọ́run tó ní min amri min ti ń bẹ̀m̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n sọ fún wa yí pé àti kékeré àti àti rẹ̀ àti nílá àti àti rẹ̀ yẹ jẹ́ aláhù yusra ọlọ́run ọba bọ́ bá fẹ́ tẹsẹ̀ bọ́ bàtà rẹ báyìí mi ò rò pé nǹkan nọ́mà ni àwọn gbé yẹn fún gbà mí àmà bẹ nǹkan tí ó kéré nǹkan gbèsè ayé ọ̀fẹ́ mú bí sí ni hó sára lé ńgbà tí bí irin kan lè sára rẹ kọ bá fi gbu ara rẹ báyìí lára rẹ ó bá ẹ̀jẹ̀ rẹ ní gbogbo àti àti yẹn ìbẹ̀rù ọlọ́run ọmọ tó sí a gbọ́dọ̀ kó yàn ìbẹ̀rù ọlọ́run kiri ó ní okùn tí èèyàn máa ń rí gùn débi gbogbo nǹkan tí àbẹ̀ ṣe ní ní àkàbà ládà tí ó gbé ọdọ́dọ̀ gbogbo bùkátà ayé rẹ àti tẹ̀sìn rẹ tí ó fi rọrùn fún ẹ ni aná ẹ̀yìn ẹ̀dá ènìyàn aná ẹ̀yìn ọlọ́pọlọ ẹ̀dá ènìyàn ẹ̀rọ máa fi kò sí ẹ̀dá kan tí ń bẹ lórílẹ̀ ayé yìí èèyàn ni o ẹranko ni o gbogbo nítorí kọ́ jẹ́ tó bá ti jẹ́ pé kó rí ilẹ̀ lọ́wọ́ gbogbo aláàmà wọn ọ̀nà àbáyọ bó láti jẹ nírọ̀rùn bó láti mú nírọ̀rùn bọ́ọ̀lù ń ti dá wa ni kò ṣeé ṣe tó wà lórí ilẹ̀ tó bá ti lè fẹsẹ̀ tẹ́ ilẹ̀ yìí ìwọ kọ́ ọ wà ń tọ́jẹ o kódà ẹni tí ń ṣe bá rà ìpìlẹ̀ ni pé ọ̀fẹ́ jẹun lẹ́yìn àtọ́ bá jẹun tán yóò tó máa rògbé máa fẹ́ ṣe nǹkan kan tó bá ti fẹ́ tẹ́ ilẹ̀ ọlọ́run lọ́sọ̀ bẹ́ẹ̀ wà máa ní ń dá bàtí ìlà ọ̀ máa ní ń fi bẹ́ẹ̀ ní nǹkan ńlá ni kò sí tó fẹ́ tẹ́ tẹ́lẹ̀ yìí àbọ́fara kan ilẹ̀ tí mo dá yìí àà àfikọ́ máa wá sí kíkà sí ọlọ́run wá fún wa ní wàrántì torí pé mo ti dá máa yín pé máa wá ń tẹ́ jẹ kiri ọlọ́run wá ní kọ̀ wá sí ẹ̀dá tí mo dá tí ń tẹ̀lẹ̀ yìí tí ń rinlẹ̀ yìí tó sì jẹ́ sí pé á tàn pé yìí ti ń lè ẹ lọ pé illa ala Allah rizquha ọlọ́run ha sọ́dọ̀ náà yẹ fún ẹ̀ ń dùn wọ́rantín ṣe ń tọ́jẹ ṣe ìtó mú ní ọlọ́run ó sì dọ̀rọ̀ yẹn fún èmi ọlọ́run ẹ̀yin kẹ́ ẹ sí lọ́rọ̀ fún mi o èmi mu tú láàṣẹ lérí àfi máa ń pèrè yẹn bá àwọn àjọba ayé sọ̀rọ̀ ìyá àjọba ayé tó bá fẹ́ ríjọba sí àfi kọ́ lọ gbìyànjú àti mú díẹ̀ nínú ìṣèjọba ọlọ́run ọba tó bá lè fi nínú foundation ìgbésí ayé tíjọba fẹ́ ríjọba ṣe jù láyé òun náà ni kíkọ́ orí pé jíjẹ mímu ọjẹ́ rọrùn fáwọn tó ń ṣèjọba lé mọ́tì ẹ̀ sí ìyàsí pé ẹ̀kọ́ lé ẹ̀ràká ṣé ẹ̀tọ́ jẹ Ah, ẹgbàgbé lẹ́wọ̀n ìjọba ọlọ́run bó ṣe sẹ́nu ni tí kì bá ṣe fọ́lọ́wọ́n bá bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ìjọba ká ń bẹ láyé wọn ò fẹ́ àrí nǹkan jẹjẹ ṣùgbọ́n àṣẹ ọlọ́run ní ń ṣe lórí wa ọlọ́ni wa máa ń dá bàtíntìlá kò sí nǹkan kan tí ń lórí ilẹ̀ atóbi ni ó kéré ni ó ọlẹ́sẹ̀ méjì ni ó mẹ́rin ni ó orí ni orí ni ó ìlà àyàfi àánàlọ́ èmi ọlọ́run rẹ́sì kò hà ní tí ọ̀jẹ̀ tí ó lò máa fún wọn náà wà àwọn ẹranko tó lẹ jù láyé aláǹtakùn wọ́n wà aláǹtakùn bó ṣe rí ẹ̀dẹ́ bọ́lọ̀ ń ṣe dá nínú tó lẹ jù ó lè mẹ́ran yàtọ̀ sí egun lára ọ̀ mọ́tò tẹ́ran wà lára oríṣiríṣi tí wọ́n á ní wọ́n ìní o ṣe gálagàlá báyìí ẹ̀ tí ẹ fẹ́ o pé òwú aláǹtakùn gan lọ náà ni kì í ṣe abẹ̀mí tó ń ti bó ti wá rìn oúnjẹ àbí ọ̀jẹ̀ ọmọ àbí ọmọ ta ní pèsè fún sí gọ́ọ̀mẹ̀ntì kan wọ̀lá sí gọ́ọ̀mẹ̀ntì kan inú ilé ìtì ẹgbẹ́ tó wà ibà ọmọ gbé dànù ọmọ fìlì tí wọ́n dànù ṣùgbọ́n ta ní kéka ń ṣe ọjẹ́ fún àbùlọ ọba tó wá dúró fálàǹtakùn tó dúró fẹ́ sẹ́sẹ́ tó dúró fẹ́ rà Igwe, ẹ máa jẹ ẹ máa mú ah, ah. àwọn ọmọ tó fi sọ bá àwọn ẹ̀dà tó wà lórí ilẹ̀ yìí yóò sì wá fún dájẹ́ ṣùgbọ́n lọ́mọ warranty pé ń tọ́ ọba sọ fún wa ọlọ́wọ́ ọba wípé bákan náà sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn jẹ wọn wà máa síra wọn dà tàbí ń fòòró ojú bó ti yẹ ká fòòró lọ òun náà ni wípé mo fẹ́ ṣe bí lágbájá mo fẹ́ ṣe bí tàmàlà tó bá jẹ́ sí pé ìtajẹ táàmù nìkan là ń lé kiri ni ìfòrí àti ìfòòró wa yóò ní tó bẹ́ẹ̀ o torí bí ọlọ́run ti fáwọn ara ń jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi wà máa mi ń dá bẹ̀sìn fìlà áwù ilẹ̀ aláàláhì rẹ̀ jù wà ǹjọ́ jẹ́ ti wà ọ jẹ́ kò sì ní sẹ́kù tó fi kó láyé dédé ń tọ́jẹ̀ kò ní kú òkèlè ẹyọ kan tàbí ráìsì ẹyọ kan hóró kan tó bá wà nínú àásìkì tá a ti fílẹ̀ kan bọ́ jẹ ọ̀gbọ̀lọ̀ má jẹ́ kó tó kú rà yẹn tó bá ti wá jẹ́ tán kò sí nǹkan kan mọ́ ọ̀nlọ́njẹ rẹ̀ ẹnikẹ́ni tó bá ti kú láyé àásìkì ẹ̀sìn kìnnìún ó ti tán ni. náà ẹ̀yin mùsùlùmí báyìí ni ọlọ́wọ́n bá ti sáyé àwa máa láyé jura wa lọ rísíkù wa àásìkì láàmà lò yóò máa pọ̀ jura wọn lọ látara bí tó ti wá pọ̀ jura wọn lọ lọ́lọ́n tí wá ń dánwà wò alladhi khalaqa al-mawta wal-haya bí wọ́n fẹ́ lò gan ọba tó dá láì pẹ̀lú lóyún ọlọ́run lè mi mọ̀ dáa nìyí la wá dá sí ayé yìí yọ́ máa tutù púpọ̀ jù fáwọn kan yọ́ máa tutù díẹ̀ fáwọn kan àwọn tó tutù púpọ̀ fún àtàwọn tó tutù díẹ̀ fún àfisàdánwò fún ẹ yóò máa gbóná púpọ̀ fáwọn kan yóò sì máa gbóná díẹ̀ fáwọn kan àti tó gbóná púpọ̀ àti nǹkó tó gbóná díẹ̀ nìyẹn lè yàrá lówà abẹ́ dán yóò wò ní ayyukum ahsanu amala alọ́ máa lò wọ́n tó gbóná lọ́dọ̀ rẹ tọ́ máa lò bó ṣe lò náà ni pé ọgbà pọ̀lọ́ ló mú wa ó sì gbà pé tiẹ̀ nù sọ́sàn rí jẹ àbórí mu kọ̀ọ̀kan pọ̀ tó nǹkan yìí ọfẹ́ wọ̀ tó ló dání ọtí ti ẹ́ sọ sọ̀ọ̀sà tí ò ní hmm, ọdá wọ̀ náà rò ẹni tó máa yọ wà máa wá gba ẹ̀san rere níwájú ọlọ́run ẹni tí ọ̀wá dá yọ wà pàdé ọlọ́run pẹ̀lú ilé yẹn ni ìgbésí ayé mùsùlùmí nǹkan wá pàápàá jùlọ àwọn nǹkan tó sí pé kọ̀tọ́nà àbáyọ fún wa ká má débẹ̀ nínú gbèsè ayé wa lójúmọ́ tí nǹkan tó jẹ́ sí pé gbogbo wa la nílò rẹ̀ ní gbogbo ìgbà tó bá ti lè wọ́n ẹ lọ mọ̀ pé kò sẹ́ni tí ò ní kàn àwọn nǹkan tó jẹ́ sí pé gbèsè ayé wa ti dìrọ̀ mọ́ a lè sáyé láì lò nǹkan tí wọ́n yìí a ti ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tòmátò lé wọn kí ẹja wọn kí èlùbọ́ wọn kí ráìsì wọn ó ní ìtàn àbá àjọ ráìsì tẹ́lẹ̀ ó ní ìtọ́ dàbà ṣùgbọ́n nítorí wípé kì í ṣe gbogbo wa là ń jẹ ráìsì bẹ́ẹ̀ ìjọba ṣe jẹ máa ti jẹ gbó ẹlòmíì ìjọba yìí ẹni tí a tí ọba ṣe mu ògì ń bẹ a ní ọ̀tá létí táwọn nǹkan wù tí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ kí kálukú ọmọ dé mọ́ra Gimara, gimara. ṣùgbọ́n tí nǹkan tó jẹ́ sí pé kò sọ́ta nẹ́tífù láti di bára fún àlèṣe kámẹ́sì tába ti wá ṣe náà báwọ̀ bá ti ẹ̀ ṣe àwọn tí ń ṣe yọ́ nípa lára nǹkan táwà nílò fún táà nílò láti jẹ àbí láti lò tí nǹkan máa ìbá wọn ìmá mẹ́lú òṣìṣàn wọlé ẹ̀kí wà wà wọlé ẹ̀kí wà mùsùlùmí ọwà ìgbà ńlọgàmù tó ti màtẹ́lẹ̀ yìí pé wà máa mi ń dá bàtín fil ard illa ala Allahi rizquha kò sí ní àti ẹ àtẹ́ntí ìsáwà náà àtẹ́ntí jẹ́ kèfèrè àti mùsùlùmí ọlọ́run ti fún àwọn ara ti pé ṣé ń tọ́jẹ́ tó mú ni máa fi ti wà nílé òtó jáyé kò sì ní fi ọ́lẹ̀ lọ ọjẹ́ nǹkan rẹ̀ tán tó kò lórí rẹ̀ òṣìṣẹ́ wọlé ẹ̀ká wà lára tó wọ̀nyí pẹ̀tró ọgá fẹ̀rẹ̀ òun náà ṣe kí ni ó fò sókè fẹ̀ kálukú wá ń rojọ́ náà bí wọ́n ti ń kán wọ́n yìí ó ti kó àwọn tí máa ń rin wọ́n lẹ́ tí wọ́n mẹ́ńtẹ́ ń pè ní Allah síjọba ní fún ọ ní nǹkan ìdẹ́ntẹ́ ìjọba kọ́ abọ́lówó sùn tí òjò ga rárá tí òjò kò lójú jọ wà náà nìyẹn mo ti o gbígbè tí ayé ẹ sọ́dọ̀ ọba tó ní sálárì ní ti àlọ́ ní tí ọjọ́ ga yẹn o gbogbo lówó tó ayé wọn kì í sábà lówó wọn kì í sábà dàgbà nínú ètò ayé kí ló fà á wọ́n ti fọkàn sí pé sálárì ni ó ti wá gbé gègélé lórí ètò pin ìwà àtàdúà kì í bẹ́ lọ́hùn ibi wọ́ lọ́hùn ilẹ̀ lọ́mọ ìsìn ní tí máa jẹ tí máa mú bá mi sí nírọ̀ torí pé ó ti fọkàn sí kíni sálárì ẹ̀ ọgbàgbé ọlọ́run ọwà fọkàn sí sálárì ọlọ́run ọba wà fi gbogbo gbèsè ayé rẹ̀ náà sínú sálárì a ti máa fi ọlọ́run ọba ní pèsè gọ́ọ̀mẹ̀ntì kọ́ ó sábàbí lásán ni tọ́ba sí dáadáa ọkàbọ̀ aṣàdúrà a ti máa fi ọgbẹ̀sẹ̀ wájú ọlọ́run ó bá dẹ̀ sí kó kú náà má ṣe pé ìjẹ́ wọ́n bá ṣe pè fún ọ bàbá ọlọ́run ní pinnu zóun wá ní pinnu ń kọ́ ọkàn jẹ sábà bí orúkọ tí ò ní gbá lọ́dọ̀ ẹ̀yìn ènìyàn ní ti ẹni bí wọn wà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe pinnu ọ wà padà lọ́sọ́dọ̀ ọlọ́run lọ́bi jẹ́ sí pé àwọn tí gbàgbọ́ wọn lẹ lẹ́nu ọjọ́ méjì sẹ́yìn yìí ní announcement ṣẹlẹ̀ ẹlòmíà ìsẹ̀yìn ti lékún ẹ̀rọ kan àdánwò má dánwò ló tún dálẹ̀ fúnra rẹ̀ àìsàn tí ń sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá blọọdù ẹ̀ máa ń lọ sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kà báyìí ọkàn ju fóònù lẹ̀ lójú ẹsẹ̀ ní kíní ẹ̀ga sókè ó ń síra ẹ̀ àwọn tó gbé sí náà ìkírìsì owó tí wọ́n rí wọn ọkàn parẹ́ láti ìpadà lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kọ́ ọ̀sà títí gbogbo ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ọba tó ní nǹkan sọ́lọ́ ń tá àmá wí àtúngbọ̀n náà ẹlòmí ń bẹ tó jẹ́ sí pé gbogbo èròǹgbà rẹ̀ lórí gbèsè ayé ẹ̀tọ́ dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu kọ́gbà anásẹ́ǹtì yìí ó sì dojú ma lójú kò sí àmọ́ bí ọ̀yà jùmọ́ ìkí lára ayé òsì àá ní òsì nǹkan kan wá o kí ló ń ṣe ọ́ gbàgbọ́ rẹ̀ lẹ lọ́fà o bàlákì ní alimọ́mìn mọ́mìn ọmọ ń tọ́lọ̀ ń wú tó sì tí ó dáa tó sì gbàgbọ́ yé kí ànábì mú wá sallallahu alaihi wasallam gbogbo gbàkígbà tó bá ti rú àwọn information báyìí àbáwọn announcement yìí dẹ́rù bá àwọn èèyàn yìí kò lè dẹ́rù bèmí o mo sì rò pé tí wọn náà bá gbìyànjú kò lè dẹ́rù bá ọ torí pé a ti lè tó lè jù báyìí lọ gbogbo àkókò tá a lò kọjá ní ó lè nìta àròpá sẹ́kù lórí ilẹ̀ ọmọ ń jẹ ọmọ ń jẹ ṣùgbọ́n ọmọ bí tó ti wá ọmọ bó ti wá ọ̀sá sí náà tí wọ́n bá sọ fún wa yí pé lóṣù márùn-ún lé àbóṣù mẹ́fà ẹnìkan ò ní ṣiṣẹ́ káà ti gbọ́ kalẹ̀ ni àwọn èèyàn ti kú kó tó lóṣù márùn-ún nù ṣùgbọ́n bóyá lọ́sẹ̀ tí ń bọ̀ bóyá lọ́sẹ̀ tí ń bọ̀ bóyá lọ́sẹ̀ tí ń bọ̀ kẹrẹkẹrẹkẹrẹ ó sì kó tó bí márùn-ún táwa kú akókò ń bẹ láyé ẹlòmíì àkókò gan lásìkò tiẹ̀ wá dé mo rẹ́ nìkan tó sọ fún lákòókò yìí tí gbogbo ayé ń kíbò sí ọlákòókò ah, tó ọlọ́run sílẹ̀kùn fóun nìyí nǹkan bá náà wà lọ́wọ́ fi ń sáwàdà lọ́wọ́ apàdà lọ́wọ́ bá tí nǹkan bá le díẹ̀ tàbí wọ́n bá gbèrò nǹkan tó le fún wa múmi ní òdodo tó bá ti gbọ́dọ̀ nǹkan tó le báyìí kò ní sí ahọ́n ẹ̀ kalẹ̀ kò ní máa sọ̀rọ̀ fara fara ẹlòmíín ti bú Buhari ó ti ṣépè ó ti bú ẹgbẹ́ òṣèlú ṣẹ́gbẹ́ òṣèlú ní wáńtì ọlọ́run ló mú wá ẹ̀yin náà sì jẹ́ sábàbí tó torí bẹ́ẹ̀ èmi àti ẹ̀ náà contribute tó torí bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó o ọlọ́run níjọ́ dá fún ọ̀sípè fúnra rẹ̀ náà ìdíbò wọn náà wà ní tí òjò dá ṣé lọ́wọ́ ń sípè mọ́mìnì torí ẹ̀ pé ọba ti rú tẹ̀lẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ sílẹ̀ ṣe mọ ẹnu ẹ̀ dání má má má wà jákàn tẹ̀sùn gánà àdínú tó ti dákàn mọ́jà ọkàn rẹ mọ́sọ̀rọ̀ ìdínà wà dúró ilé ẹ̀kọ́ máa wí kọ́ máa pé hasbunallah wa ni'mal wakil hasbunallah wa ni'mal wakil hasbunallah wa ni'mal wakil nítorí ẹ̀kọ́ gbẹnu wa nù sọ́wọ́lọ́ mọ̀bọ́lọ́hún búra tó bá jẹ́ sí pé ńgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ó jẹ́ kan nínú ẹni tó sọ pé hasbunallah wa ni'mal wakil tó wí tẹ̀ ní tẹ̀ mí lọ́mọ yìí pé gbogbo nǹkan tí wọ́n ànáǹtì yẹn kò ní jẹ́nìyàrá fún ọ ọ̀bọ̀ ń bí tiẹ̀ torí pé ọlọ́mọ bá sọ pé wàmá yẹn tẹ́tìlá yaj'al lahu makhraja ọmọ sọ wàmá yẹn sì máa ń tí ọ láti múnira kúrò torí ọmọ bí yẹn ti dé ó sì máa bó ṣe tóbi tóbi èyí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n lọ bá ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n á ṣe wálẹ̀ ń tẹ́mi rí dúró torí pé oúnjẹ ẹ̀mí tó kọjá àfọkànbalẹ̀ kò sí wọ́n má bẹ̀rù kọ́kọ́ fọkàn ẹ̀ balẹ̀ pé ẹ wọ́n bá máa rà ní wáńkì níkan ọlọ́run sá ti máa ṣe ọ̀rọ̀ fún ọlọ́run ṣe ọ̀rọ̀ fún wa ọlọ́run kó sọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn ìjọba náà àwọn àṣàdúrà fún wa àwọn ìṣépè ọba ṣépè fún ìjọba àrẹ lọ ṣépè fún ọfẹ ọkọ síbi gọ́ọ̀mẹ́ntì ọlọ́mọye mímbàrì tí wọ́n rọ̀jù ìpè lórí àwọn èèyàn lónìí báyìí ẹ̀ àwọn tó bá tẹ̀lé ànínábì lẹ́yìn sallallahu alaihi ọwọ́ máa tàdúrà fúnjọba náà fún gọ́ọ̀mẹ́ntì náà torí pé bàbá sípè fún sípè fún rẹ̀ àwọn ìjọba yìí wọlọba tó láàyàn lójú síbi táànú wà bá wa sí ojú wọn síbi táànú wà fún wa wọlọba tó sípayá ọkàn ọmọ ènìyàn síbi tí dáadáa wà fáwọn tẹ́ ń darí bá wa sípayá ọkàn wọn síbi tí dáadáa wà fún wa tí wọ́n bá lérò kan tí wọ́n rò pẹ̀lú kínní ìtọ́jẹ́ sí pé rò pé náà ni ó fi fọ wa lákùnjú ó fi fọ wa ọlọ́wọ́ bá wọn ìdígbà àmọ́ àwọn lérò bẹ́ẹ̀ pé ọ̀sán ni yóò sì já sí padà ọlọ́mọdé ọjà síbi tí ọ̀dà fún ọlọ́ bá ti wá sa ayé láwọn àkókò wọn wọ̀nyí ọlọ́mọdé onira fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́lọ́bá rọrùn kó sọ̀rọ̀ fún ọlọ́wọ́ bá wọ́lọ́bá rọrùn kó sọ̀rọ̀ fún ọlọ́wọ́ bá wọ́lọ́bá rọrùn kó sọ̀rọ̀ fún ọlọ́wọ́ bá gbogbo ọ̀nà tí ọ̀nà máa ń gbà wá bẹ́rù sí rẹ kó sílẹ̀ pẹ̀fẹ́ni kọ̀ọ̀kan wa ìnira mọ́jọ̀ jẹ́ ti wọ́ ọlọ́wọ́ bá ìntánà tá a lò kò sí rọrùn fún wa wọ́n lọ sàdéhùn pé ìntánà lò tá a nà ó ti dọ̀rọ̀ àyàn fún wa kó o sì fún wa wá pàdé rẹ̀ fún wa lórí wa wàá jáwa náà jẹ́ kan náà ti ń bẹ̀rù ọlọ́wọ́n ọba wàá fi rúdà wàá nà án alhamdulillah.